adúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí akí gbogbo àwa tí à ń tẹ́tí gbọ́ ètò yìí jákèjádò gbogbo ibi tí ọlọ́run bá ti ní kí a máa gbọ́ pátá àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ó ṣe ní sábàbí ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa ntí a máa gbéyàwó pẹ̀lú òkú ọlọ́run nínú ètò àtẹ̀ní òun náà ni àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lérí tí a ń pè ní ààwẹ̀ nínú Islam àwọn àǹfààní èyí tó ń bẹ níbi ààwẹ̀ gbígbà oore tí ọlọ́run subhanahu wa ta'ala tó fi pamọ́ sínú kí ẹ̀dáwó gbá àwẹ̀ fọ́lọ́run oore táyé àti tàlùkẹ́yàmà tó ń bẹ́ńbẹ́ bákanáà náà ìsúnnimọ́ ọlọ́run èyí tó ń bẹ níbi àwẹ̀ gbígbà tí kò ní akẹgbẹ́ àwọn kan wọ̀nyí náà ni a ó máa gbé ẹ̀wò kó ba lè máa jẹ́ ìwúrí àti ìpera ẹni sílànà oríire. Si èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam takókó rẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ nípa ààwẹ̀ fún wa nínú alqur'an alkarim a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سورة البقرة القرآن أوريكيجي ẹsẹ̀ one hundred and eighty three ọlọ́run ọba ni mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo a ṣe ààwẹ̀ gbígbà lọ́ràn yẹn lẹ́yìn lérí kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí a ṣe ṣe yẹn lórí àwọn tó ṣáájú yín ìyẹn túmọ̀ sí wípé àwẹ̀ gbígbà kìí ṣe nǹkan tuntun àbá wa lè sọ pé anabi sallallahu alayhi wa sallam ló kọ́kọ́ mú wa gbogbo àwọn anabi ọlọ́run tó ṣáájú kò sí kan nínú wọn tí àkọọ́lẹ̀ ò yé wa wípé wọ́n gba àwẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala rẹ̀ látòrí anabi nuh alayhi salatu wa salam anabi ibrahim anabi musa anabi isa tó fi dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní báyìí la ṣe ṣe àwẹ̀ náà lọ́ràn yẹn fáwọn tó ṣáájú yẹn la'allakum tattaqun kẹ́ẹ̀bà lè di ẹni tí ó di olùpayọ̀ ọlọ́run kẹ́ẹ̀bà lè mórí bọ́ níbi àdánwò níbi fìtínà níbi ìlòdì sí látara àwẹ̀ gbígbà. aya alukur'an yi ọlọ́run ọba fi làámọ́lẹ̀ pàtàkì tí a ń pè ní ààwẹ̀ rọmọbọ́ọ̀n gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì tó lè jẹ́ kéèyàn ó bẹ̀rù ọlọ́run kí ni ń jẹ́ ní tá ààwẹ̀ ẹni tí ó finúfíndọ̀ kó òun ò fẹ́ sọ̀rọ̀ tó kó ẹnu rẹ̀ ró níbi ọ̀rọ̀ àwọn lárúbáwá wọn sọ wípé innahu sa'im èyí tó ń túmọ̀ sí wípé imsakihi anil kalam torí kó kóra dúró níbi ọ̀rọ̀ sísọ eléyìí ni ọlọ́run tọ́ka sínú suratu Maryam nígbà tí Maryam tí wọ́n ń bi léèrè wípé bó ló ti ọwọ́ ni inni nadartu lirahmani sawman èmi sì lérí fún ọlọ́run ọba ọba oníkẹ́ wípé màá kó ẹnu mi ró mi ò ní bẹ́ẹ̀ ni kàkà sọ̀rọ̀ tòyẹn túmọ̀ sí wípé as-sawm nínú èdè lárúbáwá bìmánà al-imsak kéèyàn ó kó nǹkan ró n ti ń lọ kéèyàn ó dá dúró kó má lè lọ bí ṣe ń lọ tẹ́lẹ̀ eléyìí ni tá à ń pè ní ààwẹ̀ nínú èdè wa shar'an ṣùgbọ́n nù ṣẹ̀rí àtọ́lọ́n eléyìí tó fi rán anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn àfáàní tí ń jẹ́ àwẹ̀ òun náà ni imsakum biniyati an ashiyain makhsusa fi zamanin muayyanin min shakhsin makhsus wọ́n ní tá à ń pè láwẹ̀ òun náà ni ìkónú dúró. pẹ̀lú àníyàn pé mo fẹ́ fi sin lọ èèyàn lè kúnnu dúró kó pé èèyàn ò rí nǹkan tí èèyàn ó jẹ ní òjò jẹun èèyàn lè kúnnu dúró kó pé àárẹ̀ oní ṣe onítọ̀hún tí ò fi jẹun bóyá oúnjẹ lẹ́nu irúfẹ́ ẹni bẹ́ẹ̀ a lè sọ pé ó gbààwẹ̀ nínú ṣẹ̀ríà nítorí pé ìdí tó fi kóònù dúró yẹn kì í ṣe ẹnikẹ́ni tí ò bá jẹun látàárọ̀ títí dalẹ́ tó wá lóun gba àwẹ̀ á sọ pé kó gba àwẹ̀ nítorí wípé àníyàn wo ló fi jẹun ṣèbó òrò oúnjẹ tó fẹ́ jẹ ni àbí kó ṣe wípé àárẹ̀ kan ní bọ́ fínra tí ò fún ọ nígbà láyà àti jẹun ló fi jẹ́ pé nínú táǹpẹ̀ láàwẹ̀ nínú ṣẹ̀ríà Islam ó gbúdọ̀ jẹ́ pé ìmùsáàkùn bìnníyà a kóra dúró pẹ̀lú àníyàn pé a fẹ́ ṣe ìjọsìn an aṣíyá ìmọ̀sọ̀sọ̀ nípa àwọn nǹkan kan gbòógì àwọn nǹkan kan pàtó a gbọ́dọ̀ kónú dúró ń parẹ̀ a kónú dúró níbi jíjẹ níbi mímu àtàwọn nǹkan míì fi zamani muayyani ní gbèdéke àsìkò kan pàtó kí lásìkò náà min tulu il fajr ila gurubi shams ní kété tí alifájàre bá ti yọ títí dìgbà tí oòrùn ó fi wọ̀ òun náà ní gbèdéke àsìkò ààwẹ̀ nínú Islam ẹnìkan kì í sọ pé òun ní ìmánì kì í sọ pé òun bẹ̀rù Ọlọ́run kó wá lé àsìkò tó yẹ ká sínú òun ò ní sínú òun ó máa gba ààwẹ̀ tòun lọ òun ó fi ṣe àgbáyépo eléyìí ti tako súnà anabiwa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam min shaksin maksos ààwẹ̀ yìí àwọn ènìyàn kan pàtó ó ní àwẹ̀ jọ̀ràn èèyàn lé lérí àwọn ènìyàn kan ń bẹ bá àwẹ̀ bá bá wọn láyé gan-an ọlọ́run ò pọn dandan lé wọn lérí kí wọ́n gbà wẹ̀ àlàyé yìí ni àwọn onímọ̀ ò ní wọ́n ṣe láti lè fi júwe níta ń pè ní àwẹ̀ fún wa ṣé ló fi jẹ́ pé tí ẹnìkan bá sọ pé n ti ń já àwẹ̀ àìwẹ̀ kéèyàn ó mọ̀ bomi ara pé nǹkan ti ń já àwẹ̀ nu á rí pé ọ̀rọ̀ yìí ó tako nǹkan tí àwọn olùmẹ̀sìn pè ní àwẹ̀ nínú ṣẹ̀ríà Islam àwọn gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé rẹ̀ yìí pàtàkì rẹ̀ a rí wípé huwa anja'u turuqin li tazkiyati nufus wa tahqiqul falah ọ̀nà kan pàtó ni kí èèyàn mú àwẹ̀ gbígbà lọ́kùnkúndùn yálà àwẹ̀ yìí tó jọ̀ràn yẹn ni àbí àwẹ̀ èyí tó jẹ́ àgbàgbọ́ rẹ̀ ó jẹ́ ọ̀nà kan pàtó tí èèyàn fi máa ń fọ ẹ̀mí ẹni mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀fìrí páwọn ànábì ọlọ́run tó ṣáájú èyíkéyìí tí èèyàn rí kó kángun sí ń bẹ̀ yálà èèyàn jẹ́ mùsùlùmí ni àbí èèyàn jẹ́ ọmọlẹ́yìn kristi ni gbogbo wa náà la mọ̀ wípé nínú tí ẹrú fi máa ń súnmọ́ lọ́hùn nínú nǹkan tí ẹ̀mí fi máa ń mọ́ nínú nǹkan èèyàn fi máa gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀kan ni ààwẹ̀ kí nìdí tó fi rí bẹ́ẹ̀ torí pé ẹni tó bá jẹ́ aláàwẹ̀ ẹ̀mí rẹ̀ yóò mọ́ kí nìdí tẹ́mi yìí fi mọ́ ò ní wípé ẹni tí ara ń fẹ́ lásìkò a ò fún ara ọlọ́run ọba sọ nínú alukur'an alkarim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run jẹ́ kó yé wa wípé ẹ̀mí tá a rí yẹn inna nafsa la ammaratun biso ẹ̀mí máa ń pààyàn láṣẹ aburú àwọn shahwat adùn tí ẹ̀mí máa ń fẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ṣokùnfà kọ́mọnìyàn ó tayọ ààlà ẹ fi pé yorùbá sọ wípé tọ́mọnìyàn bá yó tán wọ́n ní tọ́mọnìyàn bá yó tán yóò máa ṣeré bẹ́nubẹ́nu kiri ṣùgbọ́n ẹni tó wà nínú ipò àwẹ̀ tí kò jẹ tí kò mu ara rẹ̀ ó balẹ̀ wọ̀ ẹ̀mí rẹ̀ ó sì lọ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yóò sì fara rẹ̀ rọlẹ̀ yóò fi ara rora lẹ̀ fún ọlọ́run láti lè fi hàn wípé òun ò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba jẹ́ kó yẹ wà ní al-Qur'an al-Karim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim qad aflaha man zakkaha wa qad khaba man dassaha ọlọ́run ọba ní onítọ̀hún mà ti ṣoríire onítọ̀hún mà ti jèrè onítọ̀hún mà ti láṣeyọrí ẹnikẹ́ni tí ó bá ṣàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀. eléyìí tó ń túmọ̀ sí pé nígbà tá a ti sọ wípé àwẹ̀ gbígbà ó jẹ́ ọ̀nà kan gbòógì láti ṣàfọ̀mọ́ ẹ̀mí ẹni ó jẹ́ kó wa wípé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá kádàrá kí ó lè máa gba àwẹ̀ fún ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ṣe gbé kalẹ̀ irúfẹ́ onítọ̀hún jẹ́ ọ̀kan nínú olóríire ẹ̀dá àbára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ní kí oríire wa. bákan náà nínú àwọn pàtàkì تركية النفس الآدمية إلى بعد الخصائص الملكية إكراما لبني آدم على الخلق جميعا àwẹ̀ gbígbà a máa jẹ́ kí ẹ̀mí àwọn ọmọnìyàn kí dàgbà sókè kó bá ọlọ́run fẹ́ káwa náà ó mú àwọn nǹkan kan nínú àdámọ́ àwọn màláíkà torí pé gbà tọ́lọ́hún fẹ́ dá anabi adam aleyhi salatu wa salam tọ́lọ́hún ọba sọ tó fi tó àwọn màláìka létí ní tí wọ́n sọ náà ni wípé ìrẹ́ ọlọ́hún ọba ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima sírẹ̀ ọlọ́hún sódà àwọn tí ó máa tẹ̀jẹ́ lẹ̀ tí wọ́n sì máa balẹ̀ jẹ́ síbẹ̀ ni èsì tọ́lọ́hún ọba fi dá wọn lónìí wípé èmi ọlọ́hún ọba mo nímọ̀ nípa ti ẹ̀ mà ọlọ́hún ọba subhanahu wa ta'ala ọlọ́run gbọ́lá fún àwọn ọmọ ànábì adam ju gbogbo ẹ̀dá pátápátá lọ hátà tó fi dórí àwọn màláìka so ìdí nìyí tó fi jẹ́ pé nínú àmì pé ọlọ́run ọba fún wa lájùlọ ọlọ́run fún wa lápọ́nlé ọlọ́run ọba fẹ́ kó ṣe pé ní gbèdéke àwọn àsìkò kan àwọn ìṣesí kan yóò máa bẹ nínú ìṣesí wa tí a ó fi máa ṣe tí ó fẹ́ jọ ìtọ́lọ̀ ń dá àwọn màláìka lé lórí kí ni ìṣesí náà òun náà ni àìkò jẹ àti àìkò mu bó ti wulẹ̀ kó ma ẹ fi rí pé àwọn màláìka ọlọ́run subhanahu wa ta'ala ó dá wọn la ya'kulun wala yashrabun àwọn màláìka wọn kì í jẹ bẹ́ẹ̀ sì ni wọn kì í mu ọlọ́run dá àwọn màláìka lórí ìṣesí yìí ọlọ́run wá fẹ́ kí àwa náà ní gbèdéke àsìkò díẹ̀ ká nípò ẹni tí ò ní jẹ ká wà nípò ẹni tí ò ní mú kí ìdàgbàsókè kó bàa lè bá ẹ̀mí wa. àwẹ̀ gbígbà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó gbé àwẹ̀ Ramadan kalẹ̀ ó sì ṣe ní ọ̀ranyàn fún ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa في شعبان في سنة الثانية من الهجرة iṣẹ́ tí ọlọ́run gbé lánàbí sallallahu alaihi wasallam lọ́wọ́ nípìnlẹ̀ nílùú mẹ́kà òun náà ní kánàbí ó máa pe àwọn èèyàn lọ síbi ìjọkan ṣoṣo ọlọ́run subhanahu wa ta'ala èyí ni ọlọ́run ọba fi ṣáájú ṣùgbọ́n gbà tánàbí sallallahu alaihi wasallam tánàbí ṣe hijira lọ sílùú madina ní ọdún kejì lọ́lọ́wọ́n bá tó sọ ààwẹ̀ Ramadan di ọ̀ranyàn fún anabi sallallahu alayhi wa sallam a sì rí àkọọ́lẹ̀ pé anabi gba ààwẹ̀ mẹ́sàn-án kó tó jáde láyé ààwẹ̀ gbígbà tí a bá wo ìlànà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi gbé ààwẹ̀ gbígbà kalẹ̀ a rí wípé ó ń tọ́ka sí àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ lórí àwọn anabi Adam torí pé àìjẹ àti àìmu ìṣesí kan ni tí kò bá ara rẹ tó máa ń fẹ́ ṣòro fara nínú àánú ọlọ́run subhanahu wa ta'ala nígbà tó fẹ́ ṣe ààwẹ̀ ramadan lọ́rùn àyàn ọlọ́run ò gbé kalẹ̀ lẹ́ẹ̀kan náà ìpìtọ̀ látòní lọ́wọ́ ààwẹ̀ ti dọ̀ràn àyàn fún yín ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé ẹ̀sìn islam ẹ̀sìn ìdẹkùn ẹ̀sìn àánú òní ọlọ́run ọba ṣe ọlọ́run ọba ò sì fi ìnira kankan bó ti wùlẹ̀ ọmọ sínú gbogbo ohun tó ṣe lófin fún wa nínú islam àwọn afáàjẹ kò yẹ wá wípé fúrídà síyàmù ala thalathi marahil ìpele mẹ́ta òun ni wọ́n fi ṣe ààwẹ̀ lọ́ranyàn ìpele àkọ́kọ́ ìpele ẹ̀kejì ìpele ẹlẹ́ẹ̀kẹta òun lèyí tí à ń gbà lénìí kò lè yẹ gbogbo wa alákọ̀ọ́kọ́ fúrídà síyàmù àṣúrà. فقد أمر النبي صلى الله عليه وسلم أمر النبي صلى الله عليه وسلم بصيام عاشوراء wọ́n ṣe àkọ́kọ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ tó kọjọ́ ọ̀ràn yẹn fanabi sallallahu alayhi wa sallam òun náà ni ààwẹ̀ aṣọra kí náà ń pè ní aṣọra òun náà ni ọjọ́ kẹwàá nínú oṣù muharram anabi gba ààwẹ̀ yìí ọlọ́run sí lọ́ràn yẹn fún lákọ̀ọ́kọ́ ó sì tún pa á láṣẹ fún gbogbo àwa àlùmọ̀ náà nígbà náà nígbà tó tún yá ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ rí i pé ààwẹ̀ yẹn ààwẹ̀ ẹyọkan ṣoṣo ni ẹ ò bọ́lọ́run ọba ṣe bẹ̀rẹ̀ kó bàa lè jẹ́ pé yóò lè rọ̀ wá lọ́rùn kó lè má ní wa lára ìgbà tó yá tó di ìpele kejì fúrìdà sọ́ọ̀mù ramadan ala takhyir siyami awil fidiya ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá ṣe ní nọ́mbà fẹ́ ààwẹ̀ Ramadan èyí tó bá wù yẹn ń bẹ ìmọ̀ kéèyàn ó gbààwẹ̀ àbí kéèyàn ó ṣe ìfúnni lóúnjẹ ìpele kejì nìyí nígbà tí ọlọ́run fẹ́ ṣe ààwẹ̀ Ramadan lọ́ràn yẹn qala ta'ala ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run wa 'ala alladhina yutiquna miskin fídíyàtún tọ́hámù miskin faman tatawwa khairan fahuwa khairun lahu wa an tasumu khairun lakum. ọlọ́run ọba ni àwọn tí ààwẹ̀ bá dálágara tí wọn ò lè gba ààwẹ̀ ọlọ́run nígbà láàyè ń bẹ fún ọ kí wọn ó máa bọ́ àwọn aláìní bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ àṣegbọrẹ èyí máa lóore fún kí ẹ gba ààwẹ̀ ó fún yín nínú àyà yìí ọlọ́run ọba ò ṣe gbígbà àwẹ̀ kò pa á ní dandan àmọ́ ó jẹ́ ká máa pé tá a bá gbà àwẹ̀ ó dáa lórí ìṣesí làwọn mùsùlùmí tún wà kó tó wá di pé ọlọ́run wa tó kápá mọ́ ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ala fardi sọm rọmọdọ́n bidúni takhyir ọlọ́run wa sọ àwẹ̀ rọmọdọ́n ó ṣe lọ́rùn àyàn láì fi nàmbà sínú rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí àwẹ̀ bá ti jọ̀ràn àyàn fún ọ̀ràn yẹn ni kó gba àwẹ̀ odidi oṣù kan ọlọ́run ọba sọ náà alukur'an ìgbé ṣaaru ramadan alladhi unzila fi alukur'an hudan linnas wabayyinatin min alhuda walfurqan faman shahida minkum ash-shahra falyasumhu ọlọ́run ọba ní oṣù ramadan èyí tí a sọ alukur'an kalẹ̀ nínú rẹ̀ ọ̀nà àmà jẹ́ fún gbogbo èèyàn ó sì jẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tí ń júwe ọ̀nà àmà àti tí ń sòpinya láàrin irọ́ àti òdodo ọlọ́run ọba ní faman shahida minkum shahr gbogbo ẹnikẹ́ni tí oṣù Ramadan bá balaye falyasumhu ọlọ́run ni ó ti wá di ọ̀ràn yẹn wáyé o kí ẹ gba àwẹ̀ Ramadan. eléyìí ni àwọn afáàjì kò yẹ wá wípé àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ààwẹ̀ ti rí kọjá kó tó wá di ìpele èyí tó jẹ́ ọ̀ràn yẹn dandan gbọ̀n lè wà lérí wọ́n sì ní hikima tó ń bẹ́ẹ̀ òun náà ni pé tí wọ́n bá gbé wálé ẹ̀kan náà ẹ̀mí lè fẹ́ sá fún un ó lè fẹ́ ṣòro fẹ̀mí ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wa ọba tí máa ń mú wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni láti lè sàmì pé ọba tó fẹ́ràn wa ni ọba tó láàánú wa lójú ni tí kò sì gbèrò àti farani wa lórí ààwẹ̀ gbígbà eléyìí náà yóò máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tí a ní àwọn ọmọ kéékèèké kí a máa rè wọ́n láti máa gba ààwẹ̀ ẹ̀rí pa àwọn bàbá wa wọ́n ní àwẹ̀ àgbàdá ilà kọ́kọ́ máa fi kọ́ra títí tí yóò fi mara gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ ni Islam kọ́ wa lórí bí a ṣe máa ń rí ẹ̀mí ẹni lórí àwẹ̀ gbígbà lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ṣe àwẹ̀ yìí ní ọ̀ràn èèyàn kí ni ìdájọ́ tó ń bẹ fún àwẹ̀ kò síyèméjì ń bẹ àwẹ̀ ọ̀ràn èèyàn dandan gbọ̀n òní ọlọ́run ọba ṣe é gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ mùsùlùmí tí àwọn májẹ̀mú ààwẹ̀ gbígbà tó bá ti kò lé lórí ọ̀ràn yẹn ni kó gba ààwẹ̀ o kódà ọ̀kan nínú orígun Islam tí èèyàn ò gbúdọ̀ fojú rí náà tí èèyàn ò sì gbúdọ̀ ṣe àìgbàgbọ́ nínú rẹ̀ òní ààwẹ̀ jẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ wípé lọ́dọ̀ tòun ààwẹ̀ kò já mọ́ nǹkan kan òun ò ní gbààwẹ̀ tó sọ ọ́ pẹ̀lú ẹni tó mọ tí ń sọ àwọn àfáàjẹ kò yọ àìpé onítọ̀hún ó ti jáde kúrò nínú ẹ̀sìn Islam anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ látún bẹ fún àwẹ̀ fún wa àwọn àhàdíìsì pọ̀ lórí eléyìí anabi ní kullu amali ibn adam lah illa sawm fa innahu li wa ana ajzi òjíṣẹ́ ọlọ́run ọba ní gbogbo sí ọmọ anabi adam pátá òun ló ti ní gbèdéke ẹ̀san tọ́lọ́run ti gbé kalẹ̀ o àyàfi ààwẹ̀ ààwẹ̀ ò ní gbèdéke ẹ̀san torí pọ́lọ́wọ́n ọba nìkan ló lè san ẹni tí bá ń gba ààwẹ̀ lẹ́san ìyẹn túmọ̀ sí pé oríire ńlá òun ló kanlẹ̀kùn wá bá èmi àti ẹ̀ ẹ jẹ́ ká gbéra wa léèrè ìwọ bàbá ìwọ ọ̀yá àwọn ọmọ wa tí a nínú ilé tí wọ́n ti bàlágà àwọn ìyàwó wa àwọn ọkọ wa àwọn àbúrò wa tí wọ́n ń gbé ọ̀dọ̀ wa tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n sì ti bàlágà tí ẹ̀sìn ti dọ̀ra yàn lé wọn ìjọsìn ti di ọ̀ra yàn lé wọn lérí ẹ jẹ́ ká pè wọ́n sákèsì wípé ààwẹ̀ gbígbà ọ̀ra yàn ló jẹ́ fún wọn o kí á gbìyànjú láti pọn ní dandan fún wọn kí wọ́n mọ ẹ̀ṣẹ̀ ńlá tí ń bẹ níbi kéèyàn ó máa jẹ ọ̀sán nínú oṣù Ramadan ààwẹ̀ gbígbà ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ dá ó fi ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti òye ó fi sínú ààwẹ̀ gbígbà tí a bá lè ronú jinlẹ̀ ń rẹ̀ a lè fi mọ̀ wípé àṣì dáadáa ni ọlọ́run ọba wa fẹ́ fún wa lérí pé kí a máa gba àwẹ̀ nínú àwọn àǹfààní èyí tí kò lákẹgbẹ́ tí ń bẹ nínú àwẹ̀ gbígbà huwa min aadhami ta'at àwẹ̀ jẹ́ ọ̀kan nínú ọ̀nà kan gbòógì téèyàn fi máa ń sún mọ́ èyí tó tóbi jùlọ fa huwa sirrun bayna al-abdi wa bayna rabbi àṣírí ńlá kan ni kọ̀kọ̀ kan ni láàrin ọmọnìyàn àti Ọlọ́run ọba adẹ́dàá rẹ̀ torí pé gbogbo àwọn ìjọsìn tá a bá ń ṣe ẹjọ́ sìn àṣẹ hàn ní ṣùgbọ́n àwẹ̀ nǹkan tó ti pé láàrin ìwà àtọ́lọ́wọ̀n ọba lọ́wọ́ gbọ́mọ ènìyàn bá wọnú ilé tó jẹun tó sì bọ́ síta tó ní òun ń gbá àwẹ̀ kò sẹ́ni kankan tí ó máa ṣùgbọ́n látara ìbẹ̀rù ọlọ́run ẹnikẹ́ni ò ní fẹ́ dán irú rẹ̀ wò ó jẹ́ ká mọ̀ wípé àwẹ̀ gbígbà ọ̀nà kan gbòógì ni láti súnmọ́ ọlọ́run tó sì ń sọ àṣírí tó tóbi láàrin ọlọ́run àti ẹrúsìn rẹ̀ bákan náà ààwẹ̀ innahu tahallu bi fadilati sabri ààwẹ̀ tó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ sùúrù àti ìní ìfaradà nítorí pé ààwẹ̀ gbogbo ọ̀nà tí sùúrù pín sí mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá gba ààwẹ̀ yóò láǹfààní àti ṣalábàápàdé rẹ̀ yóò sì láǹfààní àti kọ́ ẹ̀kọ́ sùúrù sùúrù lérí títẹ̀lé tọ́lọ̀ ẹni tó ń gba ààwẹ̀ bébí ṣe ń pa ó sì ń ṣe sùúrù lórí pé àní mo fẹ́ ṣe tọ́lọ́hùn wà sọ́bùrù àni màṣíyàtìlá ẹni tó ń gbààwẹ̀ bó ti wulẹ̀ kí ẹ̀mí rẹ̀ ó máa fà sí ìwà ẹ̀ṣẹ̀ tó ẹ̀kan rẹ̀ ó máa sọ fún wípé aláàwẹ̀ ni mí láàfin máa rí inú àwẹ̀ ẹni tí ń mutí gan yóò ṣe sùúrù bó ti wulẹ̀ kó máa gbẹ̀ngbẹ́ ọtí ń tó yóò ṣe sùúrù kò ní mu kò ní dé díẹ̀ ìyẹn túmọ̀ pé asọ́bùrù alal màṣíyà kéèyàn ó ṣe sùúrù an màṣíyàtìlá kéèyàn ó ṣe sùúrù láti má ṣe àwẹ̀ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ wà sọ́bùrù alẹ́ akadari láìlè mọ̀lẹ́mà kéèyàn ó ṣe sùúrù lérí àyíntọ́lọ̀ ń bá fi kànni tó dúnyàn àti lè ṣe sùúrù lérí ẹ̀ àwẹ̀ náà ó tún kọ́ wa ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun láfi rí wípé ọlọ́run ọba ṣòrí tó pọ̀ fún àwa mùsùlùmí àti fún gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ pàtàkì ààwẹ̀ láti lè fi súnmọ́ Ọlọ́run àti láti lè fi wá ojú rere ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a gbọ́ yìí ọlọ́run jí kí ó jẹ́ sábàbí ìmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa láyé ń bí kó sì ṣe ní okùnfọ́ oríire fún wa níjọ́gbìn dàlù wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima.